يقول الله عز وجل في الآية الحادية والستين من سورة الحج وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير نعبة الله عز وجل تتسى نقبل ويسا إليه توفي ثاني توباس هجرة nítorí tiẹ̀ wọ́n á padà parú onítọ̀hún sójú ogun kú. wọ́n fi wọ́n sí ilé ayọ̀ eléyìí tó ṣe àwọn náà yọ́nú sí eléyìí tí sàlìjẹ́nà. olú ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tó fún wa ní ìrọ̀ ńlá yìí eléyìí tí ń tọ́ka sí pé òun Allah ni ọba òun sì ọba alágbára ọba tí nǹkan kan ò lè dí lọ́nà láti ṣe ń tọ́ba wò Allahu azza wa jal wọ́n wá ń fún wa nírò nípa àwọn àròyìn rẹ̀ nítorí àwọn nǹkan tá a gbọ́ yìí tó bá yà wá lẹ́nu ká má ṣe jọ́ yà wá lẹ́nu torí pé ẹni tí ó ṣe gbogbo nǹkan tá a wí yìí ó náà ní Allah ọba alágbára alágbára lórí gbogbo nǹkan fa'alul lima yurid ọba tó ṣe pé gbogbo tó bá gbà lérò ṣíṣe ló máa ń ṣe ذلك بأن الله يولج الليل في النهار ليس لبال nítorí pé Allah dájúdájú ló máa ń kí òru bọnú ọ̀sán wa yuliju an-nahara fi al-layl ló sì máa ń kí ọ̀sán ló máa ń kí bọnú òru.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 ńlọ máa ń fẹ́ ni tó bá fẹ́ ní ipò jíjẹ́ ẹni tí ó máa ṣàkóso ńlọ́ni òní fi lẹ́ni tó bá wù lọ́wọ́ wa tanzi'u al ó sì máa já ìjọba kúrò gbà lọ́wọ́ ẹni tó bá wọ̀ yóò já gbà kúrò lọ́wọ́ ẹni tó wù yóò fi sílẹ̀ sọ́wọ́ ẹni tó bá fẹ́ wa tu'izzu man wọ́n lọ máa ń gbé ẹni tó bá wù ọ́ ga wọ́n tó bẹ́ẹ̀ lò mẹ̀ǹtẹ̀ṣà wọ́n lọ máa ń rẹ ẹni tó bá wù ọ́ sílẹ̀. بيدك الخير إنك على كل شيء قدير ọwọ́ rẹ ni gbogbo orí wà ọwọ́ rẹ ó ní gbogbo orí wà ìwọ la lágbára lórí gbogbo nǹkan. تولج الليل في النهار وتولج النهار في الليل وترزق من تشاء بغير حساب ولمنك òru bọnú ọ̀sán tó sì máa kí ọ̀sán bọnú òru wọ́n ló máa ń rọ ẹni tó bá wù ọ lọ́rọ̀ láì níṣòro. ẹlò ẹlẹ́dàá òun náà lọ́ba tó ṣe pọ́ ní alágbára tí ò sí alágbára kan lẹ́yìn rẹ̀ òun ló ní ìjọba tẹ́nìkan ní kankan nínú ìjọba lẹ́yìn rẹ̀ òun ló máa ń gbé níga tí ò sí kankan tó lè gbé níga lẹ́yìn rẹ̀ òun ló máa ń yẹpẹrẹ ẹni tí ò sí kankan tó lè yẹpẹrẹ ẹni. lẹ́yìn rẹ̀ òun ló máa ń kí òru bọnú ọ̀sán wọ́n máa ń kí ọ̀sán bọnú òru tẹ́nìkan ò lè ṣe lẹ́yìn lẹ́yìn rẹ̀ kíkí òru bọnú ọ̀sán kíkí ọ̀sán bọnú òru á mú kí ó gùn nígbà míì gẹ́gẹ́ bá a ti ṣe máa rí lásìkò òru máa ń gùn ju ọ̀sán lọ ó sì máa mú kí ọ̀sán gùn nígbà míì kóòrò okóró gẹ́gẹ́ bá a ti ṣe máa rí lásìkò ẹ̀rùn wọn náà lè fura orí pásítọ̀ tá a wà nínú rẹ̀ ní ìsìn àlùfájàrí ó ń yọ bí agogo mẹ́fà ó kọ́tà nígbà tó ṣe pé àwọn àgbà kan ti lọ eléyìí tá alùpàdàrí ń yọ nínú wa lágogo márùn àbí agogo márùn àbọ̀ àbí agogo márùn kù díẹ̀ ó tún máa sì pé òru gùn sí nìsín ta ló mú rí bẹ́ẹ̀ Allah nígbà tó rú bá sì gùn tó bá kúrú tálẹ́ni tí máa mú kúrú allahu rabbul alamin torí ẹ̀ òun náà ni ọba tí máa mú òru tí ó mú wọnú ọ̀sán yóò mú ọ̀sán yóò mú wọnú òru àwọn ò lágbára rẹ̀ kò sí ẹ̀dá tó lágbára rẹ̀ Allah òun ló máa ń ṣe tó bá fẹ́. wa anna Allaha sami'un alim. àti pé dájúdájú Allah olùgbọ́ni o ó ń gbọ́n táwọn ẹrú rẹ̀ tí wọ́n ń sọ lọ́rọ̀ gbogbo ẹja ń wí ẹ bá wí jẹ́jẹ́ ẹ bá gbọ́n sókè alimun sudur ọ̀rọ̀ yín jẹ́ ń sọ àbí kí a ti gbóhùn sókè káwé dájú ọ̀hún Allah olùmọ̀ọ́ni nípa ti ń bẹ́ẹ̀ nù gbáyà yín ẹ̀yin ẹ̀wẹ̀wẹ̀ kí lè fẹ́ gbé pamọ́ fún Allah ẹ̀ tó bẹ́ẹ̀ èèyàn máa bá wọ sọ̀rọ̀ yóò sì gbóhùn sókè bóyá wà wájú rẹ ni bóyá ẹ̀rọ léwọ̀ bá ní sọ̀rọ̀ ní fi ń bọ́ sọ̀rọ̀ ni kò sì sáláì gbóhùn sókè. ṣùgbọ́n fura mà yí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ tí ń sọ lọ ń gbọ́ kìí ṣe gbogbo tí ń bọ́ sọ ń lọ ń gbọ́ làákàyà tó yé ló fi máa gbé tí ń bọ́ sọ apá kan nínú ọ̀rọ̀ tí ń bọ́ sọ ò ní gbọ́ ọ̀fẹ́ béèrè pé kí lẹ wí ṣùgbọ́n ọrọ tó sọ lẹ́yìn èyí tó gbọ́n ó lè jẹ́ kó láǹfààní àti rò pé bóyá nǹkan báyìí lọ sọ kò sí ní tí máa sá pamọ́ fún Allah. kò sí tí máa wọ ipò pé kí Allah má gbọ́ nínú gbogbo tẹ̀ ń sọ. torí pé wa anna Allaha sami'un àti pé dájúdájú Allah olùgbọ́ni o nípa ọ̀rọ̀ táwọn ẹrú rẹ̀ ń sọ basirun ọba tó sì rí wọn ni nǹkan kan nínú wọn tó pamọ́ kò lè pamọ́ sí Allah. ìṣesí yín ni o lílọ bíbọ̀ yín ni o ìfarabalẹ̀ yín yín ni o kò sí ìtọ́pamọ́ sí Allah gbogbo ẹ̀ ní Allah òrì ìdènà wọn náà ti mọ̀ pé nínú ìgbésí ayé yìí ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí nǹkan ló ń ṣe tó ṣe pé wọ́n ọ wọ́n ká ọ dáadáa ṣùgbọ́n gbàtàn bá bí ọ pé kí ló dé tó fi tó bá bẹ̀rẹ̀ sí ni mú ọ lórí mú ọ lọ́rùn ó tún máa ṣe wàláhì tọ́lá nítorí kí wọ́n lè gbọ́ gbọ́ kó o ṣe ní nǹkan tó o ṣe. tó bá jẹ́ ààyè wà fáwọn èèyàn láti parọ́ fún ọlọ́hùn ni ìṣirò ní rọrùn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù. àmọ́ ńgbà tó ṣe pé olú ẹlẹ́dàá ọ̀sẹ̀ mìíràn olùgbọ́ni olùrí ni ẹnìkan yìí sì jájàngbé rọ́ níwájú rẹ̀ kọ́ máa ṣàríyànjiyàn lórí irọ́ kọ́ máa ṣe wàláhì tàláhì lórí irọ́ irú ètò ń ṣe nílé ayé ń bí. ọ̀pọ̀ ẹ̀ máa yẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ eléyìí ṣe tiẹ̀ ṣèbí náà lọ́ọ́ máa fọwọ́ lálẹ̀ pé wọ́n lóní nílé ayé ń bí. tó tún lọ gbé àwọn ẹlẹ́rìí èké dìde táwọn náà tún máa jẹ́rìí fún ọ lórí pé bó ti ṣe wí náà lọ́rọ̀ rí lọ́rọ̀ tí ò rí bẹ́ẹ̀. wa anna Allaha sami'un basir olùgbọ́ ni olórí ni ẹ bá wí sókè ẹ bá sọ jẹ́jẹ́ gbogbo ẹ lolúwa wá gbọ́ nítorí pé tí ẹ mọ nǹkan tí ń bẹ nù gbáyà yín eléyìí tẹ sọ lọ́rọ̀ eléyìí tó ṣe pé yìí nìkan lẹ dààmà àwọn ẹni tó ṣe wípé wọn bẹ ń tòsí yín wọn ò lè gbọ́ Ọlọ́hun gbọ́ ọmọ nígbà tó ló wá sàlàyé fún wa wọ́n ló ń ṣàkóso lórí gbogbo nǹkan òun ládájọ́ tó ṣe pé nìkan kì í yà ìdájọ́ rẹ̀ wò olúwa ní dhalika bi anna Allaha gbogbo eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé Allahu ní òdodo nínú orúkọ rẹ̀ ní al torí rẹ̀ ẹ ní abdulhaq eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé Allah ó ní ọba òdodo bàbá tó ṣe pé kọ̀tọ́ kẹ́nìkan ó ṣe ìjọsìn fẹ́lòmíì yàtọ̀ sí gbogbo nǹkan tẹ́ bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah gbogbo bó tilẹ̀ wù kí nǹkan náà kọ́ kára bàtà hẹ́rẹ́bẹ́ńtẹ́ kọ́ hẹ́hẹ́ lójú yín tó kọjá mọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ Allah Allah nìkan ńlọba tó ṣe kọ́ tọ́ka máa jọ́sìn torí pọ̀ ń lọ ní ìjọba ìjọba tó fẹ́ẹ́ òun náà lọ́ba tó ṣe pé máa ṣá akáànà wa ma lam yasha lam yakun nítorí ọba fẹ́ ló máa ń ṣẹ nítorí ọba fẹ́ kò lè ṣẹ kò sí bàbá ńlá kú ẹni náà tó lè mú kí Allah ṣe nǹkan tí ọ̀fẹ́ ṣe káwa wí tán ìwọ lọ ládùúgbò kankan ń pa ni wọ́n ń pè ọkàn ta ní pa ganan rí ta ló rò pọ̀ fẹ́ kàn pa ìwọ tó láti kan bàbá rẹ tó bí ọ ń pa láti ṣe nǹkan tí ọ̀fẹ́ báwo ló ti wá kan ẹlẹ́dàá rẹ ọba tó dá yìí tó dọ́run tó dá gbogbo nǹkan wọ́n wàá kàn pa láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe áà ah! ọ̀rọ̀ ń jẹnu ẹ lọ ó jẹnu àwọn bàbá ńlá kù rẹ lọ. ọmọ wa rẹ kò sì dájú pọ̀ gbádùn ọlọ́ládùá kan tó ẹ pé tó ẹ bá ṣe kàn pa ni wọ́n ń pè talẹ́ kàn pa náà rí ọmọ tó máa kàn pa ẹni tí ó wù yẹn ṣe ká ní kó ṣe ń túláàsì kẹwàá kan Allahu pa wàláhi ọ̀rọ̀ kúfùrù ọ̀rọ̀ àwọn kèfèrí ni kìí ṣe ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí máa sọ jáde lẹ́nu. torí pé ẹni tí wọn máa fi Allah bó ti ṣe bàbàrà bó ti ṣe gbangban tó àwọn ni máa sọ̀rọ̀ àgbèrè ni wọ́n máa ń sọ sí Allah wa ma qadarullaha haqqa qadarihi wọn pè gbogbo Allah lódodo bó ti ṣe yẹ kán pè gbogbo rẹ̀ òun lọ́ba tó ṣe pé ntọ́ bá wù ló máa ń ṣe ntí ọba wù kò lè ṣe o táwa bá gbèrò pa ṣe kí nǹkan báyìí ó ṣe fún wa kò lè ṣe àfi tọ́ bá wù olúwa wa pé kó ṣe wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ̀yin ò lè fẹ́ nǹkan kan tí n tẹ́ ń fẹ́ nǹkan wá ṣe àyàfi tí Allah olúwa gbogbo àgbáńlá yìí tọba fẹ́ pípọ sẹ gbogbo nǹkan la láìní sí Allah gbogbo wa la bùkátà rẹ̀ gbogbo wa la fẹ́ kó ṣe nǹkan kan àbí nǹkan míì fún wa gbogbo wa la ní yẹpẹrẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo wa la jámọ́ kankan níwájú ẹ̀ afẹ́ni tó lọ́wọ́ bá ní kọ́ jámọ́ kankan lọ́dọ̀ rẹ̀. وأن ما يدعون من دونه هو الباطل الله ni òdodo àti pé gbogbo nǹkan tá ń pè lẹ́yìn Allah irọ́ lásán ni kọjá máa ń kankan òfo ìranù àti ìrégbè gbogbo nǹkan sìn lẹ́yìn Allah ló ń gbọ́n o àwọn òòṣà ilé ìtòsí pẹ́ gbẹ́ kò bá jẹ́ pàmò lẹ́fi gbẹ́ kọjá símẹ́ǹtì àti irin àti kọ́ńkírẹ́tì lẹ́lò tẹ́ fi gbẹ́ kọ́dà kọjá pé wúrà tàbí fàdákà lẹ́fi gbẹ́ ó ṣe pọ́kúta lẹ fi gbẹ́ ẹ ohunkóhun tẹ́ bá fi gbẹ́ irọ́ ni òfo àdánù irọ́ lásán tí ọjà máa ń kankan iná ni gbogbo àwọn òsàn torí pé ńgbà tó ọgbọ́n òsì lóye òjò kọ́ dàmà ọgbọ́n ọ̀hán níbo wọn ṣe fẹ́ sọ pé ńgbà èmi tí wọ́n gba pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ wọ́n sì máa ń túmọ̀ rẹ̀ sọ́jọ̀gbọ́n àìmọye tó gba pòfẹ́sọ̀ tó gọ̀. ṣebí wọn kàn túmọ̀ rẹ̀ léde yorùbá ni àwọn náà ń wó kọsán lè pe pòfẹ́sọ̀ ni náà fi pé ọ̀jọ̀gbọ́n ẹ̀yin mọ iye ń tọ́gbà pòfẹ́sọ̀ tó gọ̀. ètò túmọ̀ sí wípé ọ̀gbọ́n níbo lọ gbọ́n sí ìwọ náà wà lọ dúró wájú òòsà ọ̀ngbára dálẹ̀ oníkọ́sàánú rẹ̀ níbo lọ gbọ́n náà wà níbo lọ gbọ́n náà wà rárá gbogbo nkẹtẹ bá rí tí wọ́n òfo ni kò já máa kankan àwọn ẹlẹ́bọ wọ́n máa ń ṣe òòṣà lọ́sọ̀ọ́ wọ́n máa ń kó àwọn nǹkan ọlọ́kan ọ̀jọ̀kan bí ẹrù bí pàǹtí bí nǹkan ọ̀ṣọ́ bí àwọn nǹkan tí olùtẹ́rù ọba yàn wọ́n máa ń kó sítòsí òòṣà wọ́n máa ń kó sáyìíká òòṣà láti fi gba làákàyè gbogbo ẹni tó bá débẹ̀ ó lè bá a máa wárí fún ó lè bá a máa súnmẹ́yìn fún ó lè bá a máa karabata rẹ̀ tó ń ti gbogbo tó bá kó sẹ́gbẹ̀rẹ̀ àti àtúngálára òfó lásán ìranù lásán kí làwọn ní nínú sọ́mà àtìlẹ̀ ńgbà tó ní kò yí ọ bó wọn ṣe jẹ́ ranù bó wọn ṣe jẹ́ ọ̀rọ̀ lásán tí wọn já mọ́ kankan kí làwọn ní nínú sọ́mà àtìlẹ̀ dá wa lóhùn kí ni wọ́n ní nínú ilé ayé wa tá a wà yìí kí làwọn ń pàṣẹ fún tó ti kó àwọn ní ṣàkóso lórí ẹ̀ èwo làwọn ṣẹ̀dá rẹ̀ nínú gbogbo ohun tí ń bẹ kẹfì wá jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí kọ́ máa gbára dálẹ̀ fún wọn tán fi sí kọ́ máa wárí fún wọn ẹ máa kó didi màálù fóòsà ẹ̀yin tó ṣe pé kò sí ní tó wúlò lára yín ẹ ti jẹran ti pẹ́ àwọn ń pa ẹran fóòsà ẹ̀ ń tanra yín dànù gbogbo ń tó wúlò tó sáǹfààní ètò olùwà ní kọ́ mi èèyàn kọ́ máa fi sàǹfààní àwọn òsàlẹ̀ yín fún ńgbà tẹ́ ẹ gbọ̀n ńgbà tẹ́ ẹ gbọ̀n ẹni kó sàyẹn kọ́ máa parẹ́ lórí tiyín kó dórí àwọn ọmọ yín aburú ṣe máa parẹ́ kọ́ parẹ́ lónìí ni kọ́ máa dọ̀la. ìranu sí ma kó lágbo lẹ́yìn kókó ń bẹ lónìí ni kò gbọ́dọ̀ dẹ̀ mí. òòsà lọ dá ọ ni àbí bàbá ńlá rẹ lọ dá kí ló sàyẹnsẹ nù gbèsè ayé ẹ àtẹ̀yìn náà sẹ́ǹsìn sẹ́ǹpẹ̀ lẹ́yìn Allah kí ló sẹ́ǹnù gbèsè ayé yín sẹ́ǹtẹ̀ra yín dànù sẹ́ẹ̀ronú tẹ́ǹfò ní àtọ́lá tẹ́ǹfì ń ṣòfò àti wọ́n tó ń pe màláìkà kí ni màláìkà ṣe fún ọ ẹ̀bùn ológun ọ kí ló ṣe nínú ìgbésí ayé ẹ̀ ńlọ́dọ̀ ni. ìwọ náà tó ń pa àǹjànú àǹjànú lọ́dà wọ ni. wọ́n ń pa àwọn arún malẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn wọn dá àbí bàbá rẹ̀ wọn dá gbogbo ẹni tá à ń pè lẹ́yìn Allah kí ni táwọn dá sọ̀rọ̀ wọn fi jọ yín lójú tó fi di nǹkan pàtàkì tó ṣe pé kò sí nítorí yẹ wọn ju ká ẹ máa sìn wọn lọ kí ni wọ́n ṣe. olúwa ń sọrí fún ọ ọlọgbára dalẹ̀ níwájú òòṣà olúwa ló ṣẹ̀dá rẹ ọlọwárí fòòṣà. Allahu ló ń ṣàánú rẹ ọlọ́fọpẹ́ fòòṣà. pàtó ti pò lérò ronú rárá ntí fi ronú ìṣẹ́bọ̀ òní jẹ́ ìṣẹ́bọ̀ òní jẹ́ kó lè ronú èyí fi ronú ìṣẹ́bọ̀ òní jẹ́ kó lè ronú òun fi gbèsè ayé rẹ rárí òní àtọ́lá rẹ gbogbo ẹ̀ ló ti polúkúrú mùsùlùmọ́ lọ́wọ́ máa fi gbèsè ayé tí máa fi dá tí máa fi lárinrin ìwọ ò fi ṣe ìjọsìn kájọsìn fún ẹlẹ́dàá wa ọ̀jọsìn fún ẹlẹ́dàá rẹ̀. wọ́n á ń pa àwọn òòṣà ń wárí fáwọn eré ọ̀mẹ́tì kàn. gbogbo àwọn òòṣà gbogbo àwọn eré gbogbo àwọn tó fi ṣẹgbẹ́ra fún Allah gbogbo ń tẹ́sìn lẹ́yìn Allah irọ́ lásán ni wọ́n wọn ọjà máa kankan wọn lágbára kankan láti dá nkankan kò sí nkankan tí wọ́n dá wọn ò tiẹ̀ lágbára láti dá faburú sẹ́nìkan bẹ́ẹ̀ ni wọn lágbára láti dá fi dáadáa sẹ́nìkan sí ọ láì sí ọ tó ń pè wọn náà gbogbo ń tẹ̀ ń pè Allah gbogbo wọn ọjà máa kankan àti kó Jésù ni àti kó ń pè màláìka ni àti kó ń pè òsà pópó ni àti alágẹmọ ló ń pè ní bàbá ẹlẹyọ abọ rẹ gbogbo ọjà máa kaka òkè ìbàdàn ọ̀ṣun òṣogbo gbogbo ọjà máa kankan ńlọdọ ni ńlọdọ ni tó fi wá jẹ pé bọ ni wọ́n wáyé wá sí ẹni tí ọ̀dọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ kó ńlọ sí kọ́ kàwá wí tán náwó òun nára nídìí ìrégbè kó o ronú nípa àtúbọ̀tán rẹ gbà tí ó kù wá nìkan nínú sàárì rẹ olú ẹlẹ́dàá wa ló ń bọ̀ wí o. ذلك بأن الله هو الحق gbogbo ń ta wí ọjọ́ nítorí pé Allahu lòdodo wa annama yad'una min dunihi huwal batil àti pé gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn Allah irọ́ lásán ni wọ́n wọn ọjọ́ máa kankan lọ́gbọ́n.

tọ́ba wa sọ̀rọ̀ tán ó lẹ́nìkan ọgbọ́n tí wọ́n tó ti kọ́ ọgọ́jú gbogbo èèyàn lọ. nítorí pé nǹkan tí ò ní kankan sẹ́nu gbèsè ayé rẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ kó ńlọ́ máa sìn. ó sì gbọ́dọ̀ jẹ́ kó ńlọ́ máa wárí fún. wọ́n ń pè ọ́ wá sídìí ẹ̀sìn òdodo tí qala rabbi irji'un tó ní wà Allah ẹ dá mi padà sáyé la'alli a'malu salihan fima kí n lè bá ṣe dáadáa eléyìí tí mo pa tìtẹ́lẹ̀ tí kí n mùsùlùmí padà síbo ayé tó ti pòórá tó ti náà wọn pe ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ láyé etí ikún lọ kọ́ àgbọ̀gbọ̀ tí lọ́ọ́ máa gbọ́ ọ̀rọ̀ àwọn afinimànà atọ́ka sí ọ̀nà fúnni ọ̀ọ́ máa gbọ́rọ̀ wọn lọ́gbọ́n tí ìwọ máa gbọ́rọ̀ wọn ṣe ó tún máa tàka sórí ìwọ ìsìláàmù ó tún dáyé ìgbà ọmọ pé wọn ní wáyé olúwa ní sọ fún ayé o ọba tó ṣe pé ọrọ ṣe pè ó ní gbogbo irọ́ lásán ni òfò ni àdánù ni ìfàsìkòsòfò ni eré àtẹ̀fẹ́ ni kọjá mọ̀ kankan bọ́ọ̀tìl ó kó gbogbo túmọ̀ yẹn sínú ètò túmọ̀ sí pé tètè jáwọ́ ń bẹ̀ ọjọ́ ń lọ tọ́ba filẹ̀ túbá lónìí ó di àtúnbí ó darapọ̀ mọ́ àwọn mùsùlùmí wọn náà máa ṣẹ̀sìn islam ní pẹrẹwu gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí tó bá ní islam ti ṣe ń ṣe ó lọ àfojúsùn fáyé rẹ àtàlùkìyàmà rẹ báwo ni ọ̀kan nínú méjèèjì kò ti ṣe ní ìdòfó mọ́ ọ lọ́wọ́ wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin wàá máa ṣe islam títí tí kò fi dé kò sáyè láti sọ pé mo sinmi díẹ̀ mo pause ìwà gẹ́gẹ́ bíi ẹ́ńjìn wọ́n máa sin Allah títí tí kò fi dé ni. kò sì ní sin pẹ̀lú ìfẹ́nu òdo àtàìmọ̀kan kálà torí ẹ̀wà mùsùlùmí náà fẹ́ pé ọ̀ mẹ̀sìn rẹ ó sì gbìyànjú láti mà nípa rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn níbo ló ti jókòó tó jókòó ń bẹ̀rì ìṣẹ̀ǹṣẹ̀ tíru wọn fi máa ṣèrànù lérègbè tí ọmọ wa sọ kó tún wà nú alukurani alukurani tí ọ̀dàmà bí èdè náà sọ pé ó sínú tán lánàá nígbà mu sìgá sani tí ìwà ṣe mùsùlùmí tánjọ́ ń gbélé oníwà ń sọ fún un tà pẹ̀lú sèyàmù tẹ́ǹsì. tó sì tó yẹ kẹ́yìn ó máa mu sìgá ó ní sìgá ọba sòyàmù jẹ́ táwọn bá sínú táwọn lè mú kọ́dà ń bẹ́ẹ̀ nú alukurani abẹ́ ẹgbẹ́ sọkúsọ bẹ́ẹ̀ ni màmá kan béèrè rẹ́díò lónìí ó lóun ẹsẹ̀ mùsùlùmí àmọ́ anítàǹjọ́ ń gbélé nítorí ṣe yíyan lẹ́nu ẹ kò lè má rí bẹ́ẹ̀ gbẹ́ngbà àwọn sàlàyé ẹ̀sìn tó jókòó ń bẹ̀ ebó gèdè olódo náà ni àwọn tí kankan pa Islam ó sì ń ra ẹ mùsùlùmí kò tiẹ̀ gbìyànjú sánà báwo níjẹ̀sí máa nǹkan kan parẹ̀ òde òyìn náà ni àyìnmọ̀kan yìí náà ni àfi kọ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kẹ́nu rẹ̀ ọ́ máa rùn bí ìgbó kò ṣe ní rùn nígbà tó kúkú kẹ́kọ̀ọ́ ń wò pé ìbàsìkò jẹ́ kálá ń tẹ́tí gbọ́ táà fásikò lẹ̀ fà fẹ́ gbọ́ àlàyé nípa òfin ṣẹ̀ríyà báwo láti máa tẹ̀sìn kí lélẹ́yìn. a ọ̀yanilẹ́nu o fẹ́ni tó fẹ́ wà lùjẹ́nà pẹ̀lú òdo fẹ́ni tó fẹ́ wà lùjẹ́nà pẹ̀lú àìmọ̀ká ìfẹ́ ẹnu àtagídí. a'udhu billahi minash shaitani rajim. ebi náà ni máa mú wa ẹ máa kí ọ ẹ mùsùlùmí àríkè ń wá mọ́sálásí yóò tún máa gbẹ́bọ̀. gbàtí òkúkú ma nǹkan kwa islam yọ máa bá wọn dá orin orin orin ìranù ikú ẹ̀sìn kan òpé káwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn kan òpé káwọn ọmọ kan káwọn ọmọ gbẹbọ islam kọkọlọkọ lẹ tó bá fi lè wọnú nǹkan yẹn ó ti kú ònú islam. wọ́n tan dànù ó lọ rò ni ó rò pé kí la fẹ́ fẹ́ bó ti ṣe rí lọ gbọ́n. ذلك بأن الله هو الحق akin kú oríire ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ gba islam ẹ̀yin tẹ́ ń ṣe lójú méjèèjì ẹ̀yin tẹ́ máa tẹ òfin ẹ̀sìn islam lójúmọ́lẹ̀ wọ́n fi yín ṣe yẹ̀yẹ́ títí lórí islam yín ẹ túbọ̀ sí ni lórí ẹ̀ wọ́n fẹnu yín ga yín gbogbo hẹ́n gbogbo hùn gbogbo ẹ̀ kò ti tẹ̀tẹ̀ lára yín walhamdulillah torí káyìn ti máa pé dhalika bi anna Allaha huwal haqq nítorí pé Allahu lòdodo Allahu ní òdodo gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sí kìí sòdodo tó bá fi lè jọ́sìn fún kankan yàtọ̀ sí Allahu orí ìranu lọ́wà ìrégbè ẹ̀ṣẹ̀ àti ọ̀nà àti sórí ibu olùwàkọ́mẹ́sà wà lọ lórí ibu torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá gba islam tó sì máa ń pa rẹ̀ lódodo lọ́kọ́lẹ̀ ò ní gbọ́ kó fi islam lẹ̀ láéláé àwọn kò mọ̀ nípa rẹ̀ wọ́n kàn forúkọ lásán ṣe àbí mo kàn bá bàbá mi lórí ẹ̀ ìsìfẹ́ kí bàbá mi kó bínú sí mi bàbá ti kú báyìí irú wọn lẹ́ẹ̀ máa gbọ́ kí wọ́n ṣe ridda anil islam wọ́n kọ islam lẹ́sìn àmọ́ gbogbo ẹni tẹ́sí islam òdodo yìí bá yé gbàgbé ẹ̀ kò lè filẹ̀ láéláé wọn bá lu koro létí rẹ̀ kó tún lu aago wọn kàn lu dànù lásán ni kò sí kankan náà lè fi rí mú lára rẹ̀ wọn bá pín sọ́ọ̀fù kó tún pín bisikíìtì kó lu yáàlù sí wọn kó lu gángan kó ẹ fẹsẹ̀ rájò kò ní fi islam rẹ̀. ذلك بأن الله هو الحق eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé Allah ni òdodo tolu ẹlẹ́dàá ò sì wá darí adúpẹ́ tí ò sì wá lọ́kàn nínú àwọn ẹni tó ṣìnà adúpẹ́ tó jẹ́ ká ríran adúpẹ́ àsínú ẹni tó lè rí tu jẹ alhamdulilah. ذلك بأن الله هو الحق fẹ́ni tó wà lórí òdodo lóru kó lè sí lọ́nà ẹnìkan wá rògùn lọ́dọ̀ rẹ̀ ó sì ti fura rí i pé mùsùlùmí ni wọ́n á ní kó gba jésù nù ayé rẹ̀ kọ́dá sí kó ọmọ tó sè jésù wà o ṣé ọmọ jésù ọmọ jésù jésù tí ń pè tó sọ di ẹlẹ́dàá dípò ẹlẹ́dàá ọmọ ẹni tí ń pè lánàá fi tó àwọn mùsùlùmí ọmọ tó àwọn mùsùlùmí. torí ẹ gbogbo bó tilẹ̀ wù kọ́ ka bíbélì rẹ tó ọwọ́ àwọn sẹ̀sẹ̀ sàlàyé anabi isa fọ́ọ̀nì kọ́ ọ̀ma lódodo kó lè bá àmọ́ kù sínú sínà torí pé ní islam lòdodo wa gbogbo nǹkan tẹ̀ ń gbé kan irọ́ lásán irọ́ gidi tí ń horu tẹ̀ ń fi ń wowó àtọ́njẹ kò ń lọ náà lọ fà á ẹ fi pariwo pariwo lẹ́lòlòlò lẹ́jọ́jọ́jọ́ kó o lè jáde ni. wọ́n ní idha urifa as-sababu batala al-ajab sábà ti máa ń tọ́fà kí ló dé tí ń yà yín lẹ́nu kò sáàyè kó tún yà yín lẹ́nu má. àwa ń pè wọ́n sẹ́sìn islam ni kọ̀ọ̀rẹ́ nú ẹ tí wọ́n máa pe mùsùlùmí kókó wá ṣe kèfèrí àwa làwa ń pè ọ sídìí ẹ̀sìn islam. ètò sẹ́ńdì kẹsẹ̀rí tó gba islam kó lè bá a là yé tara rẹ dànù kọ́má wo kórìí ànútọ́ wà lọ́nà kìí sọ̀nà wàláhì ó sì rántí ọ̀rọ̀ tí mo ń sọ yìí nígbà tí kú bá dé wàá tún rántí ẹ̀ nínú sàárì ẹ̀ wàá rántí tọ́ba àtijọ́ gbẹ̀ndàlù kìyàmà tọ́ba filẹ̀ kú láì gba islam wàá rántí tọ́ba wa gba islam wọ́n á rántí gbogbo ń tọ́ ń gbọ́ yìí sí dáadáa pé mo dúpẹ́ tó lo ẹlẹ́dàá tí ò jẹ́ kí n ṣègbé torí pé kò tán sáyé kò tán sáyé bàbá ti kú àti inú sàárè ló ti máa dààmú kó wa dààmú gbangba gbangba lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmù nígbà tó lu abá gbé gbogbo wa dìde fún ìṣirò àti ẹ̀san inna ad-dina 'inda Allahi al-islam dájú ẹ̀sìn lọ́dọ̀ Allah onáà ní al-islam adúpẹ́ fún Allah tó fi wá mọ̀nà àtàwọn òbí wa wá sí di islam olúwa tó sọrí ńlá yìí fún wa à ń dúpẹ́ fún kọ́mọ̀sì pàwádà ṣàìdá olúwa tó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ ṣẹ̀sìn Islam Allahu onígbà lọ́dọ̀ rẹ̀ o yóò sì máa bẹ nínú àwọn ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà lọ́ngbọ̀n o nǹkan méjì ń retí ẹ tó bá fi lè kú lórí nǹkan míì tó yàtọ̀ sí Islam Allahu onígbà tó ń ṣe lọ́wọ́ rẹ̀ nígbà tí èsì ṣe Islam ó sì máa bẹ nínú àní tó ṣòfò kó lọ́ọ́ akọ́mọ́jà wò ṣòfò. ذلك بأن الله هو الحق eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé Allah òun ló dodo وأن ما يدعون من دونه هو الباطل àti pé gbogbo ohun tí wọ́n ń pè lẹ́yìn rẹ̀ irọ́ lásán ni òfo òtúbáńtẹ́ ẹ̀fẹ̀ tí ọ̀já mọ̀ kankan. a ah, bóòlù tó fẹ́ jámọ̀ kankan kò sí ní jẹrọ lásán kódà mi ó sì gbọ́dọ̀ jẹ́ kó ní màtí òun kọ́ ló ní mí mo sì wá gbọ́dọ̀ gbéra mi fún un ó sì gbọ́dọ̀ jẹ́ kó ní màá wárí fún kọ̀dágbára kání ó sì gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ rẹ̀ ní ti máa tọrọ ohun tí mò ń fẹ́ ní dáadáa òun ní màá sádi kọ́dá àbòbò mi níbi aburú ntí ò lè tú tẹ̀tẹ̀ fúnra rẹ̀ gán kátó fẹ́ lomi ń máa fásikò tèmi ṣòfò ń máa fásikò mi rárí lọ́dọ̀ ẹni tí ò ní tí mo fẹ́ ó dàbí kí wọn náà káwọ́ kórí káwọn èèyàn tò ní wọ́n tò sẹ́nu ọ̀nà nìkan bí rọmọdún ṣe ń bẹ yìí lọ bí gba lọ́nà mẹ́wàá èèyàn gba lọ́nà mẹ́wàá oníkálukú wọn retí. kí ni wọ́n fẹ́ pín wọ́n ti wá wà ń bẹ̀ tó wákàtí méjì bàbá onílé iṣẹ́ wọn jáde sí wọn oní kà sí nǹkan tí gbogbo yín péjọ wa báyìí agbọ́pẹ́ fẹ́ pín nǹkan ni iná ló ṣe ká wá síbi bẹ́ẹ̀ bá sì fi yé wa pẹ́ ní kankan tẹ́ fẹ́ pín àtúká àfẹnù ọ̀nà yín lẹ̀ kẹ́yìn náà ráyè gbatẹ́gùn bàbá ní àwa àwọn wa ni àwa gan ò ní nǹkan wọ́n túká àbí wọn ò ní túká wọ́n túká yàtọ̀ sí kọ́rọ́ ọmọ fúnra ara rẹ̀ lọ́wọ́ sàlàyé fún wa wọn bùkátà gbogbo àwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ òṣì tá à ń pè wọn ní kankan wọn ní kankan wọn ò ní dò ẹni ò ní dò ọ olùwà ẹlẹ́dàá wa ni gbogbo wọn pátá tó bá péjọ wọn ò lè dé sísìn kan ìpèníjà ńlá nù gbogbo amalaika gbogbo àǹjànú jésù tẹ́ ń pè àwọn òòṣà pópó àwọn òòṣà ẹ wọ́n ti gba alágẹ̀mọ ọ̀ṣun ọ̀ṣọ́gbó òkè ìbàdàn gbogbo àwọn òòṣà tẹ́ ń pè pátá ìpèníjà ní ẹ̀dẹ́ ìsìn kan ìsìnsìn kan ìsìnsìn nínú àwọn ẹ̀dá tó lu adátọ́ yẹpẹrẹ ni ẹ̀dá kò ní yẹtí tí wọ́n ti pa lónìí ẹ̀yọ kẹ́sìn ẹ̀yẹ ẹ̀dá Allah ti àná wà á ní yaslubuhum ad-dhubabu shay'an la yastanqidhuhu minhu tí etí tí bá gbé nǹkan níwájú àwọn tẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run wọn à lè gbà lọ́wọ́ ẹ̀ á ní àjogún ẹ lọ́dọ̀ bàbá ńlá wa ẹ jogún olúwa yín lọ́dọ̀ bàbá ńlá yín ẹ gbéde yorùbá ẹ jogún olúwa yín lọ́dọ̀ bàbá ńlá yín àbọ̀ olúwa yín ló jogún yín. tí eṣinṣin bá gbé nǹkan kan wájú àwọn òòsàn bàbá ńlá kó òsàkùn òsì tó lè dàgbà tẹ́lẹ̀ náà tó mọ̀ pé gbé nǹkan sóhun wájú tó sojú kóńgbà tí òfin ríran imú gbófin àgbófin àti òfin mú kò fi mí etí sábàlàsábàlà etí sábàlàsábàlà bí ewé kókò kò fi gbádùn gbogbo ariwo tó ń pa wọn gbọ́ yóò yí ọtọ́ bá dídọ́ gbé ndàlùkìyàmù olúwa ni wọn ò lè gbọ́ yín títí dídọ́ gbé ndàlùkìyàmù wọn ò lè gbọ́ yín tó bá ti gbọ́ yín wọn ò lè ṣe nǹkan fún yín. yẹ kí wọn lọ ń bá àsìkò jẹ sí kí ló ń fa àsìkò ṣòfò sí wọn tanra rẹ dànù orí kan ṣẹbọ lójú méjèèjì bùkátà rẹ̀ tún bí a ọ́ àròkó sàní ṣe fún kọ́mọ pé arrahman rabbuna arrahman ẹlẹ́dàá wa ọba àjọkẹ́ ayé ni aláàánú jùlọ ọba àjẹ káfíìrì kọjá ìbílẹ̀ ìṣòro jìm nítorí akọ́kọ́ wọn ṣe fún ọ láyé yóò ṣe fún ọ. lílówó túmọ̀ sí pé olúwa fẹ́ràn rẹ̀ lílọ́lá kò túmọ̀ sí pé ọjà mọ̀ kankan wájú Allah torí kí Allah ó máa ń fẹ́ ni tó bá fẹ́ nílé ayé. ó tún máa fẹ́ ẹni tí ọba fẹ́ ẹni tí ń ṣe tiẹ̀ yóò fún láyé ẹni tí ọjọ́ ta rẹ̀ yóò tún fún láyé àwa ọ láyé kò túmọ̀ sí pa fẹ́ràn rẹ fẹ́ràn rẹ báwo a fẹ́ràn àwọn ọ̀daràn kò tiẹ̀ fẹ́ràn ìwà ọ̀ràn dá wàlláhu la yuhibbul fasad allahu kò fi aburú ṣe gbogbo ẹni tí bá ń sa aburú aburú rẹ tó ń sin torí ẹlẹ́yìn gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ni وأن الله هو العلي الكبير الله ني العلي ọba tó ga tí nǹkan kan ọ̀gá tó ambọ̀tìbọ̀tì yọ ọ̀gá jùlọ alkabir ọba tó tóbi tí nǹkan kan tóbi tó ambẹ̀lẹ̀ ntàtẹ́ pé yóò tóbi jùlọ gẹ́gẹ́ bí allah ti ṣe sọ pé wa huwa al-aliyyu al-azim ó ní al-ali ọba tó ga al-azim ọba tó tóbi. olùwàtúni òun ni al-kabirul muta'al ọba tó ga ọba tó tóbi tó sì ga ọba tó tóbi tó sì ga gbogbo nǹkan pátá korongodo abẹ́ àkóso Allahu ni wọ́n wà abẹ́ kólú aborí wọn ni wọ́n wà ìjọba Allah abẹ́ rẹ̀ ni gbogbo wa wà títóbi Allah abẹ́ rẹ̀ ni gbogbo wa wà la ilaha illa hu kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfọ̀nìkan tó bá mọ kankan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah gbéjáde wọn ò lè gbé pamọ́. la rabba siwa kò sí olúwa kan yàtọ̀ sí kò sí olúwa kan yàtọ̀ sí káwọn kí wọn náà ti fọnà kan sẹ́bọ̀ sí Allah òní ọ̀lọ́ kan ìṣòro kan bọ́ ọjà láyé wọ́n á mú ọ lọ bá àwọn bàbá òfò àtàwọn àyà àdánù kan wọ́n ní kó máa forí kalẹ̀ fóòsà tó ọmọ káyìí mọ ilé ti forí kalẹ̀ fóòsà rí tètè túbá lónìí mọ́tíláṣí tó ń wá lẹ́yìn rẹ̀ kò ní ràn ọ́ lọ́wọ́ àfi kó túbá lórí ètò ti ṣe o tó bá túbá tó bá bá bẹ̀ kú wá gbà. wọ́n ti mú ọ náà pọ̀ fọ́rí wọ́n máa mùsùlùmí ó ti pọ̀ fọ́rí tọ́ǹjọ́fọ̀ lẹ́nu bíi gàárì àfi kó túbá tọ́ba túba tọ́ba fi kú báyẹn o ti ṣẹbọ sí Allah torí gbogbo ọ̀fọ̀ tó máa ń pè ìwọ mú wa kó gbé lórí àtẹ o ní wá jìnnà tó fi mà pé gbólóhùn ẹbọ pọ́nbélé ní gbogbo ọ̀fọ̀ torí pé òun pe àwọn kan ni. ọ̀ ń bẹ̀ wọ́n ọ̀ ń tọrọ lọ́dọ̀ wọn kó ń sànú ẹ̀ kó wù ọ́ sí i. kí ni túmọ̀ ọ̀fọ̀ fòfolú ẹlẹ́dàá rẹ lè òkú Allah kò sí ọba kan lẹ́yìn rẹ̀ tóró ńlọba tó tóbi tí ò sí nǹkan tó tóbi tó à ń bẹ̀lẹ̀ ntàsé yóò tóbi jùlọ al ọba tó ga tí ò sí ntọ́ ga tó à ń bẹ̀lẹ̀ yóò ga jùlọ ó ní al ọba tó ti kó tóbi alladhi la akbara min tí o sì ń tó tóbi tó dèkòdèkò pé ó tóbi jùlọ ta'ala wa taqaddas ọlẹ́dàá wa ga ó sì má wa'azza ọba yìí ọ̀gá wàjálà ó sì gbangba amma yaqulu adh-dhalimuna 'uluwan kabira ọgbọ̀ngbọ́n tayọ ń táwọn alábòsí ń sọ àwọn ọ̀sẹ́bọ tayọ tí wọ́n ń sọ nípa rẹ̀ lọ ní gíga tó tóbi a wọn máa qadarullaha haqqa qadri wọn ò pe bubu Allah lódodo bó ṣe yẹ kó wọn pe bubu rẹ̀ iná fi ń sẹnu pányápányá sí Allah iná sì ń pe nǹkan mí lẹ́yìn rẹ̀ na ṣe ń wárí fún nǹkan mí lẹ́yìn rẹ̀ wò ó bí kèfèrí ṣe fi ìyà jẹra rẹ̀ lórí òfo lórí pé ìyà ni ti padà já sí gbogbo gbàtàrà yẹn sùn kò ní sùn yọọ ma pariwo ni wọn ma ṣe wàhálà lórí rọ amilatun nasiba tasla naran hamiya wọn ṣe wàhálà ìdọba àti làágùn àti kára wọn tún padà wọná iná tó gbóná. olúwa wa wàláhì yaani kò sẹ́ni tó lè sọ̀rọ̀ bí Allah onítọ́sílá náírán hàmìyà ya Rabbana iná wo ni ò síná wà tí ò kò síná tí ò gbóná sọ pé wọ́n wọ iná tó gbóná ha ọgbà ọgbà gbogbo ẹ̀ hàn ní létí ni. kọ́ ọmọ bá kú kó ṣègbé lórí ìṣekèfèrí kó lè bá gba islam kó tó lọ tó bá fetí pàlàbà rẹ̀ tó wọ pé kò sí nǹkan kan tí ó ṣe à ó rí kan tí ó ṣe ọ̀pọ̀ ní tí ó ṣe nǹkan yóò ṣe wọ́n náà ọba lọ iná yìí tí wọ́n pẹ́ máa wọ ọbẹ̀ kó pòórá kó kú dànù kọ́ bá sẹ́pẹ́rẹ́ láyọ̀ mọ́tò fi há wala yahya òní kúmbẹ òní sẹmi kullama nadijat juluduhum badalnahum juludan ghayraha liyadhuqu al'adab gbogbo gbàtí àwọn wọn tó bá ti jiná tó di pé jóná ó jóná birikiti ó di èédú torí pé tí ó bá sáwọ lára ẹni tá à ń fi náà jó iná yóò ní í jó kó dùn dáadáa Allah ó tún máa sọ awọ wọn dọ̀tún yóò tún máa sọ awọ wọn dọ̀tún torí kíni lè yàtọ̀ kó làádá nítorí kí wọ́n lè bá a máa tún jìyà nsó wọ́n lè máa tọ́wọ́ nsó eré ló ń pè wọ́n á ní actually wọ́n yẹ kó ní dé àwọn kan wọ́n ná làwọn bá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé wọ́n yẹ kó ní dé. déètì no ọmọ abẹ́ńbẹ́ ni gbére tètè ọmọ abẹ́ńbẹ́ abadala abidina láíláí kí ló dé nítorí pé tó máa fi ọlẹ̀ láyé láíláí kèfèrí náà ló ṣe ó túmọ̀ sí pé ńgbà tó tó wọlé ìyá náà kọ́ ọmọ ṣé bó ọba kú tọba ayé ntòǹṣe náà lọ́ọ́ máa ṣe àjẹpẹ́ ńkọ́ láì ó ní tó ayé wá tẹ́lẹ̀ náà yọ kẹ́yìn náà ni gbogbo àlọ́ táwọn bàbá rẹ̀ pa fún ọ ìwọ náà ń pa fọ́ ma. ẹ̀ẹ̀kan náà lọ́ọ́ wà tó bá ti lò báṣubàṣu tó bá fi lè dọ́mọ́ná látàrí pé káfíìrì ni ọ tó dọ́mọ́ná látàrí pé mùṣírìkì ni ọ ọmọ abẹ nuna khalidan fiha láíláí. kí ló dé olùwàwọ ẹlẹ́dàá kì í salábòsì torí pé tó bá fi ọ lẹ̀ sáyé láíláí kúfúrú náà ló ṣe ajẹ́pípọ̀ máa di aláìláì ńkọ́ kò sí nǹkan kan níbẹ̀ tọ́jú àbòsí. ìwọ mùsùlùmí náà kí ló dé ayyuhal muslimun ayyuhal mu'minuna al-muttaquna kí ló dé táyì náà máa bẹ̀ lálùjáná láéláé kò sábòsí ń bẹ nítorí pé náà tẹ̀ ń bá ń bẹ láyé láéláé kí lẹ́sẹ̀ al-islam torí rẹ̀ lẹ́sìn máa bẹ lálùjáná láéláé torí ẹ máa rò lẹ́mìí rẹ o tọ́lá sọ pé ẹ tó bá di pé owó tí wọ́n wá tí ọba bọ́ sí ìmọ̀ yarí mọ́ Islam lọ ni nǹkan di kèfèrí ni o tọ́ba lọ kú báyẹn o sì rà lọ ilé kúfúrú ńjọ́ kan o sọ pé pé àti máa bá ṣe máa ṣe ẹ̀yin mùsùlùmí báyìí báyìí o ṣe Islam mọ́ kọ́lá tiẹ̀ bọ̀ ìjọ kan lọ́ba kú lẹ́yìn rẹ̀ ọ̀wọ́ náà láéláé ó sì ti sẹ̀sìn nine hundred and ninety nine thousand years kápẹ́ wọn fún ọ nine hundred and ninety nine thousand years kọ́wá kú one thousand tí ó fi pé kí ni nine hundred and ninety nine thousand years mm-hmm. kókò ọdún kan tí ó fi pé tí ó fi pé kí ni tí ó fi pé tọ́ lọ́ba ṣe kúfúrú ọdún kan yóò borí gbogbo nine hundred and ninety nine thousand years lè tọ́kùlódà fi nà abadal abidi ọmọ bẹ́ẹ̀ nù náà láéláé ni kí ló kan àlọ́ ìwọ wo ìwọ wo Aa. kí ni dáwùdù rẹ fẹ́ dà torí ẹ wọn bá ti ṣe kúfúrú àbọ̀ ṣe kúfúrú náà nine hundred and ninety nine thousand years wọn ń kọ́ ọdún kan kú ọjọ́ kan tó kú ọjọ́ kan ìṣẹ́jú márùn-ún ló kù tó kù lọ́ba gba islam kọ́dà àkókò sọ láti kan ọ̀bọ láyé lẹ́yìn tó gba islam ọgbà islam lẹ́yìn ìgbà tó rùn ti yọ àṣùbà ti lọ à ń retí sọ láti dọ̀hùn kò sì sẹ́jú mẹ́wàá lọ lẹ́lẹ́mìí bá gbẹ̀mí ó sì ti gba islam ó sì ti nine hundred and ninety nine thousand years nínú kófù ńbọlọlọ aljanna là ń wí fún ọ tó ṣe tí wọn lé tó ń gbàgbọ́ gbọ́ntì oníbolẹ́ ti bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ náà nì gba islam kó lè bá a là ó lè wà lójánná láì ṣe sọláàtì kan fún Allah torí lẹ́yìn tó gba islam àkókò sọláàtì kan tó bọ tó fi kú bí kò para rẹ kọ́ ìkọ̀ fẹ́ wà lójánná kíákíá o àwa lọ mọ́bẹ̀ ó dàbí ra rẹ jáde náà máa níyà o wọ́n parẹ́ o àhán ikú wá olùwà ti kádàrà pé bó ṣe kú nù kò sí wàhálà ń torí ẹ̀ olúwa ti sọ̀rọ̀ ńlá fún ọ ìwà mùsùlùmí látàrí kó ṣe ọ mùsùlùmí oore tí Allah ṣe fún ọ yìí kí ni nǹkan míì tó kà kóore títí Allah ò ṣe fún ọ tọkàn rẹ fi máa bàjẹ́ kẹsàáwò olóòlówó ọlọ́ọ̀là ọ̀kọ́lé olóòbí ma gbogbo àwọn akẹgbẹ́ rẹ ń gun mọ́tò ò nílé lórí irú ayé èwo ni wọ́n wá èkísà lọ ń wọ̀ káàkiri lákìnnà ní Islam gbàtà gbé ọ lórí àtẹ a rí i pé gbogbo ní Islam wa ó ń ṣe dáadáa ó ń ṣe bó ṣe sọ bó ṣe yẹ wàláì oore ti ń bẹ pẹ̀lú ẹ̀ ó ju gbogbo pàǹdùkú pàǹdà tó ń wò pé ò ní lọ torí Islam ó ní bá gbogbo rẹ̀ ẹni tó bá ní ti ní gbogbo rẹ̀. ẹni tí ọba ni kò lórí kankan kí ló ní ẹbẹ bá lọ ń jẹ ẹbà náà gbogbo yẹn ń jẹ ó ń jiyàn gbogbo yẹn náà ló ń jiyàn ó ń jámàlà gbogbo yẹn ń jámàlà ó ń jẹ ẹrẹsì àtẹwà gbogbo yẹn ń jẹ ọ ń jẹ spagi àwọn náà spagi kí ló ń tún jẹ ó ló ń jẹ ẹran ṣé rọ́bà làwọn ń jẹ dípò ẹran gbogbo kálukú náà ló ń jẹun ó ń sùn lórí ibùsùn tálẹ́ni tí ń sun títì gbogbo èèyàn náà lè rẹ̀ ń sùn lórí ibùsùn ẹni tó ní mátíráàsì ọlẹ́ni o lè sùn yàrá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà gba ti sípé nǹkan dán ọ láàmú mọ́tò pọ̀ lágbára rẹ̀ bí ogún bí ọgbọ̀n o lè wọjọ́ yọkan lọ lákòókò kan àfi tó o bá fẹ́ kú dànù o pé kí mọ́tò méjì ọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n á sí àwọn ẹlẹ́kùn wọn lẹ̀ ọ wà máa tinú eléyìí bọ́ ọ́nú eléyìí lórí títì títì irú àwọn títì wa yìí náà àwọn títì wa tó fẹ̀ táà rí irú ẹ̀ rí àbọ̀ fẹ́ kú dànù ó túmọ̀ sí pé ẹni tó bá ní Islam gbogbo rẹ̀ lónìí tí wọ́n á ní tó ń fajúro tó ń bínú tí ìbànújẹ́ máa hàn lójú rẹ̀ ń dojúmọ́ torí pé olówó ilé ayé èyí tí máa mú wọn padà jalè nítorí pé tọ́ba ti wá kádàrà kodoro retí ẹ wọ́n á sì rọ́ ọmú wọ́n á ọmú tí ń jalè tí pẹ́ńjọ́ jígàrí ni wọ́n sọ táyà sí lọ́rùn wọ́n sánẹ́sì ó ní ẹwọ kúlẹ̀ abiyamọ ṣé dúró rẹ̀ ni wọ́n ń wò tẹ́lẹ̀ kò lè olúwa ṣe islam fún ọ ń jalè kí lọ wádé di olè Allah fi islam fi ràn ọ lọ ó ń ṣe sìná kí lọ wádé bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá wa ó fi islam ó fi ṣèkẹ́ rẹ ẹnìkan wọn ń polówó kúfùrù fún ọ ọ̀ àìpéyà ó náà rọrọ̀ sọ ọ̀rọ̀ kí ni ń rí sọ ọ̀rọ̀ àdánù ọ̀rọ̀ òfò. torí ẹ má fojú di islam rẹ o olúwa ló ṣe fún ọ wàláhì kò ṣe fowó kò ṣe fowó lọ́jọ́ ìgbéǹdàlùkìyàmà táwọn alábòsí àwọn kékeré tí wọ́n máa gé àwọn ọwọ́ wọn méjèèjì jẹ wa yawma ya'addu adh-dhalimu 'ala yadayhi àwọn alábòsí wọn wọ́ wọn méjèèjì wọn kò sẹ́nu wọn máa gé jẹ. aha ya laitani takhaftu ma'a rasuli sabila kí ló ṣe mí tí n fọ̀nà anabi sọ̀nà anabi ń lọ báyìí wọ́gbà báyìí yọmọ akpé kí ló dé tí n tẹ̀lọ́ náà anabi tí bá wí fún ọ náà láyé àbẹ́ ẹ̀kọ́ ni ọ̀sọ̀ pé no ẹ má bá mi sọ àbọ̀ sọ àwọ̀ wà bẹ̀ Allah kókó jẹ́ ká rí ọjọ́ gbèǹde ya Rabbana bàbá alágídí kan wà sáà ń bá Islam láyé tóní kò sí ntọ́kùn pẹ̀lú islam níbo ló wà lónìí ya Rabbana ẹ fi hàn wá ya Rabbana ṣé wàá lẹ́ni tí ó láǹfààní irú rẹ̀ ń jọ gbèǹde torí ẹni tí ó máa béèrè irú rẹ̀ òun náà ní sínú yà tọba wà lálùjáná lọ́wọ́ pé lágbájá tàmẹ̀dọ̀dọ́ ò làlà kásẹ̀gbè tá à ń pè tí wọ́n máa ń sagídí ẹ fi wọ́n hàn wá ya Rabbana. torí ẹ tọba gbọ́ ìwọ الولدان ألم ترى أن الله أنزل من السماء ماء سول يقول الله أن رجلات السماء الله أن رجلات السماء هذا من يتم أن رجل يتسي الله سما ah náwọn àlù yorùbá wọn làwọn kan ní máa ṣí òjò láì sọmi tí wọ́n wá sẹ́nu ẹ̀rọ sí tí wọ́n sì tí wọ́n tì nǹkan láyé máa kán àtàgbàgbọ́ ọmọ olójò tí máa sí òjò ọmọ olójò tí máa ti òjò ẹgbọ́rọ́ àwọn olúwa ló máa ń rọ̀jò Allahu ni tí Allahu rọ òjò láti sámà sámà tó lu bíi. látàrí tó ga torí ibi tómi tí máa ń wá sílẹ̀ ó ga jùlẹ̀ lọ yẹ ṣe ké sàmà gangan inú rẹ̀ lómi ti ń wá rárá rárá olúwa ga jù bẹ́ẹ̀ lọ ńdọ́tọ̀ bá fò nínú bàálù tí bàálù lọ sókè tó lọ sókè tó lọ sókè lọ́lẹ̀ ti lọ sí fifty thousand feet ilẹ̀ wà sílẹ̀ báyìí fifty thousand feet tó a ní kí bẹ́ẹ̀ ṣe lọ. òjò sì ń rọ̀ òjò ń pa bàálù òjò ń pa bàálù òjò ń pa bàálù bàálù wa lọ títí títí ńgbà tó fi dé fifty thousand feet yẹn ẹ wá dúró níbi tí kò ti sójò mà ẹ wá máa ń sálẹ̀ báyìí allahu akbar yaani allah ní agbára kọjá bẹ́ẹ̀ ṣe lérò náà bàálù yìí ti fò kọjá ibi tómi ti ń sọ ẹ̀yin wo omi nísàlẹ̀ báyìí ń bolo omi náà ti ń wá nítorí pé tí máa ń bọ̀ látòkè yóò ṣe ilẹ̀ láǹfààní ju kọjá pé láti ilẹ̀ lásán ní ti lọ ẹni pé mi jáde láti inú ilẹ̀ ó rọ̀jò láti sánmà ètí rọ̀ láti sánmà ó ran ilẹ̀ lọ́wọ́ púpọ̀ ju ètí ń jáde inú ilẹ̀ lọ torí pé òun yóò jẹ́ gbogbo ilẹ̀ kó tutù yóò gbogbo ilẹ̀ kó òun náà ni ó sì tátàtàrà rẹ̀ kó àwọn kan pamọ́ sínú lẹ̀ àwọn èyí tó ṣe pé ẹ̀yin ọ̀ máa rìn lọ bá wọn lọ́nà kànga ẹ máa rìn lọ bá wọn lọ́nà bọ́ọ̀ látàrí pé olúwa ti rọ̀jò rọ̀jò rọ̀jò sínú lẹ̀ ilẹ̀ ti gbámu ó ti gbámu ó ti gbámu ó ti gbá látọ̀dún wo ni ti mú mi o látọ̀dún wo ni ti ń gbà sára sòtẹ́yìn bá gbẹ́ kànga ẹ lọ bá bá gbẹ́ bọ́ọ̀ ẹ lọ bá yàtọ̀ sí pé orí omi gan lolúwa tún gbé lẹ̀ lé eléyìí Allahu ló máa ń rọ̀jò láti sánmà fatusbihul ardu mukhdarra nínú gbogbo lẹ̀ ní ọba déléwé tútù ilẹ̀ tó ti gbẹ gbogbo àwọn ilẹ̀ wa táà máa ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ra ni. àbùkátà sájílẹ̀ lọ títí tọ́ba dásìkò ẹ̀rùn ẹ rí i pé gbogbo tí ọlọ́run mú jáde nínú ọlẹ̀ tẹ́rùn bá dé gbogbo ẹ̀ ní dànù tí ó pẹ́rùkú tí ó dẹrùkú tí ọgbọ́n dànù àmọ́ tó jọba ti rọ̀ subhanallah ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ ke ilẹ̀ tá a wá lọ́sẹ̀ tó kọjá ti gbogbo ẹ̀ tó ti kú koríko tó ti kú ẹfun tó ti kúrúkú ilẹ̀ yìí náà ló ti wá di pé gbogbo ẹ̀ kò síbì kan má àfi kọjá yìí pé ewé tútù ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ wọ́n bá tẹ̀ ń fúnlẹ̀ lómi níbi tẹ̀ ń dáko sí ẹ máa rere oko àbí dáàmù táǹtì bẹ́ẹ̀ fa omi sóko wa ẹ máa rere oko àmọ́ kò lè dàbí kójú ọ̀rọ̀. sọ àwọn àgbẹ̀ àwọn náà lè sọ eléyìí fún ọ. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn omi tó máa ń fà wá láti dáàmù àtàwọn omi tó ń fà nù bọ́ọ̀wò nínú ọgbọ́n táwọn náà tó máa ń dáńgbà mí pé kó lè bá àjẹ́ kó fún tá a gbìn dáadáa dáadáa wọ́n tún ṣe kan tó yẹ pé yọ́ọ́ máa fọ́n omi látòkè ni tí yọ́ọ́ máa yí bígbà tó jọ rọ̀ tí máa fọ́n omi hùn tí ọkàn máa kán sí di gbìn èyí tí ń kán sí di lè kán sí débi tí ó tún pa gbìn yàtọ̀ sójò rọ òjò yìí tó pọ̀ pọ̀ pọ̀ kò ní pa yàtọ̀ sí pẹ́sẹ́pẹ́ àwa là ń pamí sí ọlọ́ pamí bọ́kẹ́ẹ̀tì mẹ́fà tí àgbàdo tá a ṣẹ̀ṣẹ̀ gbìn àgbàdo ẹ yọ kán ẹ dákun bọ́kẹ́ẹ̀tì mẹ́fà yọ pa àbí òní pa yọ pa ní yányá nígbà tí èsì pé ọ̀nà àfẹ́ pàtẹ́ ṣe di máńgò tá a ṣẹ̀ṣẹ̀ gbìn tí ń wù tó ń bùkátà omi lọ́lọ́ pamí bọ́kẹ́ẹ̀tì mẹ́fà àgbàdo àgbàdo tó ẹ̀ṣẹ̀ yọ orí tí òjò ròǹdó lọ lọ pọnmi bọ́kẹ́tì mẹ́fà tí ó lọ ń pa gíríkì ń sùkúlù ọ̀gá wo lọ́wọ́ ní kó máa pọnmi bọ́kẹ́tì mẹ́fà ságbà tó tọ́ ẹsẹ̀ yọrí. àmọ́ tó lùwà bá rọ̀jò ẹ̀rí pé tí gbogbo nǹkan ọ̀kan kò káàtà iná ni ọ̀rọ̀ sí. gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n gba tiwọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n gba tiwọn. إن الله لطيف خبير الله ọba tó mọ̀ nípa gbogbo o ọba tó mọ̀ nípa gbogbo nǹkan ni omi ń bẹ kìí ṣe pé kò sómi kí ló mú wa kùnà láti jẹ́ kí ilẹ̀ wa kó máa wà ń tí wọ́n máa ní gbogbo ọjọ́ kọjọ́ nínú àwọn ọjọ́ ọdún tó fi jẹ́ pé àsìkò òjò nìkan là á máa retí láti dáko kò sí nǹkan tó burú ká máa retí òjò láti fi dáko gẹ́gẹ́ bí oti se ṣe burú olúwa ò ṣe léèwọ̀ fún wa ká tún máa dáko kọjá pàǹpàmí sí nǹkan tá a gbìn kò sí tó burú mbẹ́ẹ̀. nítorí pé nù dẹ̀rọ olúwa wa náà lomi yẹn wà kò sáǹfààní nínú kéèyàn jẹ́ pé èèyàn ń dáko kò wá ní máa padà sóko rẹ̀ àfi lásìkò òjò nìkan àsìkò mélòó lòjò fi rọ̀ gbogbo àsìkò tí ò sójò babalà ń kéré oko ọwọ́ ọgbà kan láàfin ka àwọn àsìkò kan wà tá a dilẹ̀ tá à ní rí kan ṣèkan ní rí bìkan lọ èló la pa nínú èrè oko wa tá à ní ná tán kó tó tún di kójò ń rọ̀ kìí sì ṣe tó tó bá ti ń rọ̀ tà ìrọ̀ iná láti ti máa ká èrè oko míì láti ṣẹ̀ṣẹ̀ kọlẹ̀ àìsẹ̀ gbìn nǹkan á tún máa retí kó wù á tún máa mójútó lọ́wọ́ àwọn kòkòrò tí máa jẹ ń tàgbìn lọ́wọ́ àwọn ẹyẹ tí máa bà ń tàgbìn jẹ́ lọ́wọ́ àwọn olè tí máa lọ tún tàgbìn sínú oko àwọn ọ̀dà kó wọ́n sì ń kó nǹkan kó wálé olè gbogbo wàhálà yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá lọ́nà mi ta tún ti lè máa rómi tá a fi máa dáko ní gbogbo ọjọ́ ayé wa yóò púpọ̀ yóò púpọ̀ lahu ma fi samawati wa ma fi al-ard Allahu ló ní gbogbo ntí bẹ́ẹ̀ nu sánmà àti gbogbo ntí bẹ́ẹ̀ nu lẹ̀ tó fi dórí àwa Olúwa ló ní wa. wa inna Allaha lahu al-ghaniyyul hamid dájúdájú Allahu lọ́bọ̀ ọlọ́rọ̀ ọba tá a yìn ń lọ́bọ̀ ọlọ́rọ̀ ọba tá a yìn ó lè jẹ́ ibi tó a dùn lónìí. kálọ̀ mọ̀ pé Allah ń lọ alágbára lórí gbogbo nǹkan gbogbo nítorí bá sì fẹ́ ti ṣe náà ni máa ṣe kò sí ẹnìkan tó lè di lọ́nà kò sì sẹ́nìkan tó lè mú lágbára láti ṣe nǹkan kan eléyìí tí ọ̀fẹ́ ṣe nítorí bá wù ní máa ṣe nǹkan tí ọkàn dọ́wọ́ èmi pẹ̀lú ẹ̀ oníkékèmí pẹ̀lú rẹ̀ ká máa bẹ́ẹ̀ ikú kọ́ kọ́ ṣàánú wa. kọ́má ṣe dá wa dá bùkátà wa kọ́má ṣe dá wa dára wa kọ́dàkùn kọ́má bá wa gbọ́ wa máa kan àgbọ̀ngbọ̀n kan lẹ́yìn Allah eléyìí máa ń ṣe kádùn ọgbà torí ẹ̀ ló ṣe súnà Muhammad sallallahu wa kí gbogbo tí nǹkan kankan bá ti kà ọ́ láyà tó fẹ́ dàbí ìgbà tó fẹ́ máa sọ pé la hawla wala quwwata illa billah abi allah azza wa jal kó tó bá ràn wá lọ́wọ́ kó gbàdúrà wa kó má ṣe dáadáa bùkátà wa kó foríjì kó àwọn kó foríjì àwọn òkú mùsùlùmí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu nítorí bá níbi èrè kò sí. èèyàn máa tọrọ aburú irú bí tí ṣe máa tọrọ dáadáa nínú ṣíṣe ọmọ èèyàn òun náà ni pé yọọ máa tọrọ aburú fórí ara rẹ̀ irú bí ti ṣe máa tọrọ dáadáa fúnra rẹ̀ ọ̀rọ̀ ní ti tọrọ báyà torí kí wọ́n lè bá àgbá gbọ́ báyà sọ pé tí ọba jẹ́ bẹ́ẹ̀ lórí kọ́ máa dáa fún un ẹ máa gbọ́ táwọn èèyàn máa sọ báwọn ó sì lè jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ó náà máa pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí kàn ń wá ní kíkẹ́ gbòǹgbọ́ títí nígbà gbọ̀gbọ́ jẹ́ pé rọ́lọ̀ ń pa ńkọ́. o sì ní ọba rí bẹ́ẹ̀ kọ́ má fún ọ èmi sì so ó túbọ̀ sí pé ta ló tọrọ aburú fúnra rẹ̀ ìwọ náà ni rere ló yẹ má tọrọ fúnra rẹ̀ má tọrọ aburú fúnra rẹ̀ torí pé yọ ọ̀sẹ̀kọ̀sẹ̀ àdúrà ju ẹ̀rí tí yóò ṣe sọ láti fáwọn èèyàn tó bá gbé alukurani dání tó bá ké náfìlà ni wọ́n ń ṣe bí àwọn sọ láti tarawih kò sí nǹkan tó burú mbẹ lópin ìgbà tí alukurani tó gbé lọ́wọ́ yẹn tí o bá ti ní kó ìyọnu bá níbi kọ́ mọ́ fọkàn ṣe sọ̀lẹ́ báwo ni o ṣe ṣe tá alukurani bá jábọ́ lọ́wọ́ yẹn sàn kékeré sẹ́ẹ̀tì já nìyẹn ṣé ó lè mú ni àbí ó dùn ó tó bá dùn òun kí ni wọ́n máa wí kò kúkú máa ń tí ó wí tẹ́lẹ̀ náà ó sì ṣe é ṣe kọjá bọ́ tẹ́lẹ̀ náà àbẹ́ ẹ̀ mọ̀ ibi tó ti gbé lọ́tọ̀ ń kéwù lọ ó lè jábọ̀ náà. Aleykum Thank you rárá o rárá o àti Allah sọ pé àdúrà àwọn kèfèrí kò já mọ́ kankan àfààní kò túmọ̀ sí pé tí wọ́n bá ṣàdúrà kò lè gbà torí pé ayé la wà kò túmọ̀ sí pé tí wọ́n bá tọrọ nǹkan ò ní fún wọn wọ́n fún wọn dáadáa ọ̀gá wọn lórí ibùgàn iblis wọ́n tọrọ wọn fún qala rabbi anzirni ila yawmi yub'athun qala innaka minal munzirin wọ́n bẹ ní ẹni tá a lọ lára tó kí wọ́n á ló gbogbo kúfúrú tí wọn kò tó tiẹ̀. sọ ṣùgbọ́n tí ọlọ́run sọ ni pé gbogbo àdúrà táwọn kèfèrí ń ṣe kò ní ìtumọ̀ torí kúfúrú ń ṣerúkún kúfúrú ń ṣerúkún tí wọ́n sọ pé wọ́n fi dà ná kèfèrí tá a sọ pé àdúrà tiẹ̀ kúfúrú ń ṣerúkún bídà bídà báwo bídà àwọn tó jẹ́ mùsùlùmí ilẹ̀ pèsè wọn ní bídà bídà yín ó sì lè jẹ́ ìtọ́ yọkù nínú islam lọ́nà bá di kufrun shirkun ó sì lè má yọkù nínú islam yọjọ mùsùlùmí fásitì mọ̀tẹ́dẹ̀ torí di eléyìí kò túmọ̀ sí pé tí kèfèrí bá ṣàdúrà fún ọ so àdúrà rẹ ò nítumọ̀ ó lè nítumọ̀ àmọ́ kọ́sá máa ti wí kẹ́lẹ́ máa ti ṣẹ́r nínú àdúrà rẹ náà wà á lè kún sí wípé ìgbàgbọ́ pé evaporation ló ṣẹlẹ̀ tó jò fi rọ̀ ṣé ìgbàgbọ́ ń da àbí ọ̀dà wípé oòrùn lọ́pa omi tí ń bẹ nínú àwọn òkun àtàwọn odò èéfín omi ó wá lọ sókè ó lọ sókè ó lọ sókè ó lọ sókè ó fi wá débì kan ìwà tẹ fi omi tọkọlu fi omi wọn kọlu ra wọn lọ́wọ́ di ara ká tó gbogbo eléyìí á sọ pé Allah ló máa ń rọ̀jò kò burú kọjá pé bó ṣe bẹ̀rẹ̀ náà nù àmọ́ ta ló mú rí bẹ́ẹ̀ Allah àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ dáná sómi ẹ dáná sómi òkun kó gbóná kí evaporation ṣẹlẹ̀ kí ẹ wá sọ fún pé kọ́ sẹ́ẹ̀ lè ṣe ẹ̀ lè ṣe náà kò yé mi okoṣù mẹ́ta tí wọ́n fi ṣe ìyàwó ọkọ tó wá fẹ́ fẹ́ ti ń bùn lẹ́bùn láti sìn. kò sí tó burú mi lópin ìwà tó bá yẹ pé ó tinú wá tóbìnrin ọba padà fẹ́ mọ́ bóun ni ó sì kápẹ́yìn obìnrin ọ̀padà fẹ̀yìn ẹ lọ palanti ẹ lọ ẹ lọ dá gbogbo owó mi padà ntagbara rẹ ọ̀ka ló ṣe ọfẹ́ fi mú mọ́lẹ̀ tẹ́lẹ̀ náà ní ìkà torí ẹ̀ ló ṣe dá torí pé aláwọ̀ lọ́mọ abẹ́ fẹ́ra yín bẹ́ẹ̀ ni yín yín má tó di sí pariwo rẹ gbogbo tó gbogbo ráìsì tó padà rẹ ọ̀ka tẹ́lẹ̀ náà ya ni bó ti má gbà á ìwọ náà ní ìsìn rí nǹkan kankan sọ pé ó ṣe má níbi wọ́n ń fún wa kó ráìsì fún wa náà wọ́n ti rà wọ́n mú òtí pàgbàdo fún wa kó ẹ̀wà fún wa bí nǹkan ṣe wọ́n yìí ó ti wà over one fifty thousand. wọ́n á ní tó ní wálé òní tí rọmọdán lè tán òní wálé òní àbóṣù mẹ́ta náà ní tó ní wálé òní ẹni tó ti wá fọ lágbàdo àti ráìsì one fifty thousand bó ni ọ̀sẹ̀ níbọ̀ ṣe zina zina ṣẹlẹ̀ ṣẹbi náà máa ń béèrè ó ní ó ń kó sùkán táwọn fẹ̀rẹ̀ àwọn. òun wá wáyàwó lọ síbi títí sùkúlù òun bá jábàálẹ̀ rẹ̀ ẹ̀dá ó kó sùkán pé ó ti máa ó ti tọ́dún kan. wọ́n tó ṣe sùúrù títí títí tí wọ́n kan ọwọ́ á wá lọ sí sùkúlù ló sẹ́ẹ̀lì rẹ̀ ló ti ra mú ọwọ́ ajábàálẹ̀ rẹ̀ ẹ wá padà so igi tàbí wá padà so igi ó tún wá wáyàwó lọ sí ọba lọ sí ìlú títí school ọwọ́ mẹ́fà lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ làṣírí tí wàá túṣe ọ wípé lẹ́yìn tí ìwọ bá ṣe zina o ọkùnrin kan wà tí ò ti jẹ́ ọgbádùn tẹ́lẹ̀ náà àmọ́ tó jẹ́ pé ọmọbìnrin yóò ṣe zina rí lẹ́yìn ìgbà tí ìwọ tó wá lọ́fẹ̀ẹ́ tó ò tí tó ọba ṣe zina o kó tó di pẹ́ so igi tẹ́lẹ̀ so bàbá yìí náà tún ti ń sàbà bẹ̀ àbó ti ń yé bẹ̀ a'udhu billahi minash shaitani rajim. ọmọkùnrin yẹn wá ń sọ fún obìnrin yẹn pé tí ó bá gbà pé káwọn tún tẹ̀síwájú lẹ́yìn ìgìgì tí wọ́n so so gbogbo ní táwọn ń tètè lé fi jó ọkọ rẹ̀ ọgbọ̀. àti pé fọ́tò ìhòòhò rẹ̀ wà tó ń ti yà òun gbé sí fesibúùkù subhanallah tó torí ẹ̀ ló ti jẹ́ pé fasọ́ra wa àtẹnujẹ kọ́ má pa wa ó lè má gbẹ̀bùn lọ́dọ̀ èèyàn kí wọn náà má ti sọwọ́ sọ fún pé gbogbo tí máa ń fẹ́ wa sí òun náà ni ó kúkú fi ọ bọ́ bá padà fi ewu wa ń tí padà fi ọ ọ̀ràn ń ń ẹlẹ́yìn ìjẹ́ bó jẹ́ ìyá rẹ ò ní ráìsì tí wọ́n gbé fún ọ alátẹnujẹ tí wọ́n fi já sàtẹnujẹ títí tí wọ́n wọ ọkùnrin lọ tó wọ́n sá aládàá tí wọ́n pa sẹ́mi kó àwọn apààyàn ti pọ̀ láyé ní ló i love you i love you naam aleykum salaam. gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà tọ́ba wa tàràwíyẹ̀. rákà méjì lọ́ba ó múra gbogbo yòókù lọ́sàn ọlọ́run ọlọ́ yóò kí alhamdulilah ẹ sálámà mo ń ń bẹ̀ gbogbo lọ́sàn torí láti òsì tí máa jẹ́ rákà márùn rí bẹ́ẹ̀ òsì láti tí máa jẹ́ rákà méje èyí tó bọ́ ọmọ lọ́sàn gbogbo yẹn jáde ìwọ náà jáde òtí náà jáde wọ́sàn torí wọn láàánú nàbí máa ń ṣe rákà mọ́kànlá rọmọdán náà ń bẹ àbí kò sí rọmọdán subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.